ó wọ ayé pélé sí ó wá wọ jíǹsì pákó ó wá róòlù ẹ̀ à mo wá wò báyìí pé ẹ́ ta lélẹ̀ ta ó ní ká fi ká máa gbélé ayé wa lé àwọn àwọn bàbá wa lọ́wọ́ kí ni bàbá tèmi fàyè tiẹ̀ ṣe bàbá mi wáyé tiẹ̀ alágẹmọ ti bímọ àìmọ́jó kù sọ́wọ́ ẹ̀ gbogbo abiamọ tí ò bá tọ́jú ọmọ tó fún ní education tó ò fún níṣẹ́ gidi tó kọ lẹ́kọ̀ọ́ ara tó kọ lẹ́kọ̀ọ́ òwe ẹ̀kọ́ tọlọ́run tó bá parú òwe yẹn kóró máa kóró máa ó máa pa ẹ́ ni kóró gbá lẹ́nu ẹ̀ ijó wo ló kọ́ ijó wo lálágẹmọ́ kọ́mọ̀ ẹ̀ tó fi lálágẹmọ́ ti mọ̀ ọ́ jó kí ni bàbá mi fàyè tí wọ́n ṣe tí mo bá wá sílé ayé tẹ́ bá tọ́jú mi that is part of your responsibility that is your responsibility kí ló ṣe ìyá tèmi ta nǹkan lórí mi mo ta nǹkan lórí ọmọ ọmọ padà gbé mi níyì lọ́jọ́ iwájú gbogbo abiyamọ tó bá ti ń ṣèrègùn lórí ọmọ ọmọ yẹn kì í ṣọmọ alálùbáríkà nítorí gbogbo ohun tó ṣe fún wa ó pọ̀ ó jẹ́ ajé èèyàn ṣùgbọ́n àwọn ìyá wa àsìkò tó máa jẹ́ wọ́n á rí nǹkan kékeré tá a bá ṣe fún wọn wọ́n á rí ibi pa gbélé ayé lé wọn lọ́wọ́ ni lásìkò tó máa jẹ́ gbogbo abiyamọ ayé tẹ̀ gbọ́ mi ẹ máa jèrè ọmọ ẹ máa jẹun ọmọ ṣùgbọ́n bó tilẹ̀ wù kó ó dùn tó mọ́ yín lẹ́nu ẹ ò ní jogún ọmọ láṣẹ ìdùmarè jòsí fẹ́ jogún ọmọ ni òun èmi àti yín débi tá a wà yìí ọ̀rọ̀ yìí ò yẹ kó jọ ọ̀sẹ̀ méjì lọ tùbí ìnùbí ni ò bá yẹ kó jẹ́ ṣùgbọ́n torí jòsí olè tó dẹ̀bi ti àyà lórí ogún ológun ó wá di tí wọ́n gbà bí ẹni gbagbá ọtí gbogbo wọn wá sí ṣọ́ọ̀bù lórí ikú ọmọ ọlọ́mọ ọmọ twenty six years olóbáwa débi tá a dé ẹ̀yìn ìyá mi ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ ṣàánú ìyá Mohbad nítorí pé ọjọ́ tí gbogbo ẹ̀ dàrú tí Jòsí Alọ́ba tóun àti ọmọ wù mí tí wọ́n rí báyìí bó tiẹ̀ jẹ́pọ̀ rẹ ojú ló ń bá a ṣe ń gbà yẹn tó bá jẹ́ pé imú níkà imú òṣèkà gan o <laughs> mi ò bá mẹ́ni à ń sá fún mi ò bá mẹ́ni à ń súnmọ́ imú níkà kò jọ agbóòórùn àṣebi tó bá yẹ pé ọmọ wù mí mọ̀ pé ìkànnì jòsí ni ṣé kò ti ní sá bọ̀ wọ́n wá pòwe kan àwọn bàbá mọ́nímọ́ní bàbá mọ̀yànmọ̀yàn wọ́n ní kò ní burú títí kó má kẹ́ nìkan mọ́ ni ẹni tó máa kù mọ́ tó máa kù pẹ̀lú èèyàn láàmọ́ ó kú ìyá Mohbad mọ́mọ́wùmí lára ohun tí mo fẹ́ kẹ́ wò nìyẹn tí kò bá sí ìyá Mohbad níwọ̀n ìgbà ìgbà tó dúró èmi àti yín lè má lè jókòó lónìí ẹ jẹ́ àwò mọ́ lára o abiyamọ lọmọbìnrin yẹn mo ti sọ síwájú pé kò sí bí ò ṣe ní ní tiẹ̀ lára gbogbo èèyàn ló ń rí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ó rí mi ní quest tó bá ń bọ̀ kí n má dákẹ́ ó kúnlẹ̀ bí ẹni tán náà lóògùn ni dáàdi ọ̀túnba mo ti ń wá yín kiri ẹ̀yin mẹ́ta ni mò ń wá kiri báyìí mo lọ́lọ́ á jẹ́ rí wa o èmi náà rí wọn náà fẹ́ lẹ́yìn ló kò pa wọn náà fẹ́ lẹ́yìn ló kò pa to be sincere mo ti mo ti mo ti ní mi ò lọ́mọ́ kì í ṣe tàwọn ìyá òfò tán wá sunkún lóru ọjọ́ yẹn o mi ò pé tẹ́mì pé mò ń lọ mi ò pé tẹ́mì pé mò ń lọ mo débẹ̀ náà ni mo wà pẹ̀lú ọmọ wù mí báyìí àjọ wà báyìí sísítà mi mo wà ń bí báyìí o ìyá Mohbad rí mi lóòótọ́ ó lè rí i pé mò ń jà fún mi mò ń pariwo bí akékaka mò ń pariwo bí ìbàlí ìkànbọ́n ó lè rí mi bí èèyàn gidi ṣùgbọ́n kí n jẹ́ ọ̀dàlẹ̀ èèyàn ìdí nìyẹn tí mo ṣe sọ pé ìwọ náà sọ lórí platform ẹ pé tó o bá dalẹ̀ nu justice tó wà yìí kó o balẹ̀ lọ tọmọtọmọ tí mo bá dàgbẹ̀ kí balẹ̀ lọ tọmọtọmọ ìwọ náà sọ tí gbogbo yín bá lè sọ lórí òtítọ́ àtòdodo ọ̀dàlẹ̀ á dínkù ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòkà á dẹ̀ ṣẹni yẹn bọ́tẹ́ ṣe ń ṣojú ògùn á ṣe yamayama á fẹ̀jẹ̀ ẹ̀wẹ̀ gbogbo ìran ọ̀dàlẹ̀ láti ìgbà tọ́dàlẹ̀ ti exist nínú bíbélì ọ̀dàlẹ̀ wo lórí tó lọ tí wọ́n fọwọ́ ra lórí bàbá yín bàbá yín júdásì gun ajá láìjẹ ìgbẹ̀yìn ni gbogbo owó tí júdásì gbà kò dúró náà gbogbo owó ibi tẹ́ ẹ̀ gbà lórí justice ẹ̀yin náà ò ní dúró náà ọjà tó máa ń fẹ́ kún rà lẹ́ máa fi rà nítorí pé ẹ̀ ń pa ọ̀pọ̀ èèyàn lẹ́kún nítorí pé ẹ fẹ́ jẹun ẹ ń fi ìbànújẹ́ kún ìbànújẹ́ ọmọ tó yẹ kí ìbànújẹ́ ti kú láyé ẹ ẹrù gbogbo yẹn mọ́ ìyá Mohbad lára ó dúró tó ọmọ wù mí tó bá tiẹ̀ lè rojọ́ bóyá ó bá àwọn èèyàn sọ̀rọ̀ nítorí pé ní táìmù tó wà yẹn kò rẹ́nìkan àfi sùn kò rẹ́nìkan tó lè bá sọ̀rọ̀ ọkọ ló padà di ọ̀tá ẹ̀ lọ́sàn gangan ìwọ tí ìyá Mohbad bá wá sọ̀rọ̀ sí tó sọ̀rọ̀ fún nígbà tójú pọn. wọ́n nígbà tójú pọ́ngún àwòdì bára àwòdì yín wá padà wá dẹyẹ oko tó ń pariwo kiri ogun máa pa yín ni tó bá tiẹ̀ bá yín sọ̀rọ̀ kan ìyẹn ò ṣàbẹ ní ìtẹ́ máa gbé síta ẹ wá ṣòfò ẹ wá ṣẹ̀ sí ara yín ni a máa play voice ìyá Mohbad kí ló fẹ́ play bẹ́ẹ̀ tẹ bá fowó tán òun náà lè nídìí owó ń bà yẹn kì í ṣe gbogbo èèyàn ló ní ìtọ́ni Ọlọ́run ó ní mo ṣe sọ fún ìyá Mohbad ẹ jọ̀ọ́ ẹjọ ẹ lady p ẹjọ ma ẹ jẹ́ gbé mọ ẹ bá ń gbé mọ ẹjọ yà. jẹ́ kí mo ní special prayer jẹ́ kí n ẹ kò sí wàhálà so ẹjọ ẹ wò yẹn ya Mohbad lára ẹjọ nítorí èmi àti ìjọ àjọ o ọba tó láyé ló ń jà fún òun náà ló gbèjà aláìlẹ́nìkan òun ló gbèjà adúró ti ni lọ́jọ́ ogún le àríìrú àlá. mama sita ẹ request ma <clears throat> mama sita ẹ send request ma. wọ́n ti request ẹ máa wẹ̀ máa gbé wọn wọlé. òun náà ló gbèjà aláìlẹ́nìkan òun ló gbèjà Ọmọwùmí ìdí nìyẹn tí mo ṣe sọ fún ẹ pé gbogbo ìwọ tó bá ń gara èmi ni èmi ni kì í ṣèwọ o ọlọ́run ni tí mo bá sọ lónìí pé mò ń lọ mama sita ìyá mi ẹ káàbọ̀ tí mo bá sọ pé mò ń lọ lónìí mama sita ẹ jẹ́ kí n máa lọ ẹ jẹ́ máa lọ ọlọ́run máa gbé èèyàn míì nílọ́po ìlọ́po tó máa rọ́pò òpò yẹn má rí rẹ̀ tán ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ iye ara wa ẹ jẹ́ àmọ iye ara wa kò easy kí wọ́n kàn wá ní ẹ̀ nítorí pé mi ò tí gba àti gba justice so o lè sọ pé kí n kúṣẹ́ ṣùgbọ́n o lè wá àṣìṣe mi láti gbé lọ olórí burúkú ni ẹ́ ajẹ́pọ́ta ẹni kì í pòjù ọ̀yà ajẹ́páyé kì í rí ni nígbà tá a sùn gẹ́dẹ́ jẹ́ àti ìgbà justice mi ò lè mọyì mamacita bó ṣe pariwo lọ́sàn tó pariwo lóru mi ò ní mọ iye tèmi bó ṣe pariwo mi ò ní mọ iye abẹ́fẹ́ mi ò ní mọ iye òòṣà no no no no no no no no kò sí bá a ṣe fẹ́ ajá tá à ní perí kòkò tó fi sè ẹ jẹ́ àmọ iye ara wa ẹ jọ ẹ jẹ́ àfi ọmọbìnrin yẹn ìjà tá a máa jà ẹ yọ̀ ya Mohbad kúrò ní oníjà wa ẹ jẹ́ àyọkù kán lè jẹ́ ká rọ̀ ọ̀kan àwọn bíbí ti kú tẹ́lẹ̀ náà kàrí mọ́ àtolórí burúkú láyàjọ last yẹn tí ò dẹ̀ ní last láyé jẹ́ rí fọ́tò ẹ màá ṣòro lé fún bàbá ńlá ẹ ò ní jèrè màmá sítà ẹ jẹ́ fún ìyá mi láàyè kó sọ̀rọ̀ ẹ káàbọ̀ màmá sítà ṣe wà ń bẹ̀rẹ̀. ọ̀túnba wà ń bí kò sí kankan a ti sọ màmá sítà a ti sọ ẹ ti sọ gbogbo ètò dà wọ́n ní ehm, ọ̀rọ̀ nílé ayé yìí kò sí bó ṣe máa gùn gùn gùn gùn gùn tàbá rò lọ ọ̀rọ̀ náà la máa fi parí ẹ̀. sista Temi God bless you my beautiful sister. kò lè sí kankan nínú wa tó máa wọ̀ kú Àjàyí la máa jà wọn ní fi kankan nu àṣà wa tì mò ń sọ pé mi bá ṣe fẹ́ kó rí fún gbogbo everybody ni kò ṣe rí fún mi mi ò ròbí sẹ́nibọ́dì ẹ lè gbọ́ pé wọ́n ní mo sọ̀rọ̀ lẹ́yìn tí tó bá bínú sẹ̀ máa sọ́lọ̀ láì mi màá dẹ́jọ́ kó tọ́ síbẹ̀. ṣe rí ilé ayé yìí tí gbogbo wa wà ó gbẹgẹ gan tàbá dẹ̀ ṣe nǹkan ẹ jẹ́ ká máa rántí àtẹ̀yìnwá ọ̀túnba bóyá ẹ̀ mọ̀ nígbà tí jẹ́ wípé gbà tí everything scatter mo máa dúró fún ìyá Mohbad gan pé ẹ lọ bèrè lórí Facebook mo gbé sórí ju wùn mí lọ. àmọ́ síta ìjọ one minute ma. Mm -hmm mo rí fọláṣadé. o ti sọ gbogbo ẹ̀kẹ́ tó wọlé. ó rìlíìsì fídíò ẹ ti rí. ẹ folórí burúkú yẹn lẹ ajẹ fi yẹn lẹ a máa come back sórí ẹ ṣe understand mo gbé sórí bí kékeré mo gbé sórí bí gala go slow kò wá sí nǹkan kómìdé kòmí tó lè ṣẹlẹ̀ kéèyàn kan wá sọ fún ẹ pé má bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ má à irọ́ o mi mọ̀ kó tẹjọ ní o tí n bá ti ẹ̀ṣẹ̀ wọn níṣẹ̀ mi bí ẹ lóògùn rẹ̀ òun náà awo díẹ̀ ó ṣe ọmọdé nínú dáwò bára náà téèyàn bá dà ẹ̀ṣẹ̀ kan báyìí fún mi ẹ̀ṣẹ̀ kan báyìí wáyé tó máa jẹ́ kó manipulate ẹ̀kọ́ tẹ́mi yanjú nìyẹn ká rọra sọ níwọ̀nba ká yànnàná ẹ̀ ni mi ò bá jà àmọ́ wọ́n ní eh, tọmọdé máa ní ọmọ eh, kínní wàá fi ọwọ́ wẹ òwe lówe àbí báwo lọ tó bá ní ọmọdé ò mọ ewé wàá fẹlẹ wàá já òwe wàá já òwe sósì. ọmọdé ò bá mẹwẹ tí kò bá mọwé bẹ́ẹ̀ ni a àyọpin tó wà ní ojú ojú. that is hmm. it. Yeah. that was nǹkan tí mo sọ oyè yín. ṣẹ́rí máa ń bẹ gbogbo wọn ni kò sí tí dàpọ̀ nínú ẹ̀ máa máa bẹ gbogbo everybody mo wá wò wípé ṣé àwọn pípé mú mi as Wikilin kó má bàjẹ́ kó má bàjẹ́ èèyàn gangan tó wá lọ́rọ̀ gangan Wikita so tẹ bá mọ wàhálà tí mo ṣe ah lórí Facebook Ọ̀túnba ẹ má jẹ́ kí n sọ káwọn èèyàn sọ fún yín fún ìyá Mohbad kò ń ṣe ẹ̀kan kò ń ṣe ẹ̀mejì. kò sí nǹkan tí mi ò rí bẹ́ẹ̀ mama sita kò sí nǹkan tí mi ò rí bẹ́ẹ̀ ṣòtìyẹ. wọ́n tún ní èmi kúrò mo wá pé èmi ni mo lọ plan ẹ̀ mo wá fi gbá àwọn èèyàn mo ní mo ṣe máa plan mo ìyẹn ń ṣìtì woman <laughs> ẹ lọ́n yá ní títì ẹ̀ disgrace ẹ̀ kò sépè tí búkì olórí burúkú ọmọ awáyé má pòfo yẹn ò fún mi tán so irú ẹ̀ ni wọ́n á máa bá kàdí wọn sọ ọ̀rọ̀ mi kó dáa ṣẹ́rí kéèyàn bá téèyàn bá ṣẹ̀yàn ẹni tó ṣe nǹkan tó burú fún ẹ lénìí ló máa ṣe nǹkan tó dáa fún ẹ lọ́la wàá pè mí ni wàá pè mí ṣé kàdí wọn tẹ gbé síta kí ló fẹ́ sọ so that is it pé èmi ò bàjà mo ti fi sílẹ̀ torí àmì ìfẹ́ sọ́npa ẹṣẹ́ ọ̀túnba ilé àtọ̀nà yín ò ní dáàbò. Mm-hmm. mama sita ìyá mi mi ò ní gbọ́ kú ẹ. mo ti ti mo ti mú ẹnu kúrò mẹ́. mi ò ní gbọ́ kú ẹ my beautiful sister ṣẹ́rí mo ti sọ mo ti sọ díẹ̀ kẹ́ tó dé náà eh, mo ti sọ díẹ̀ kẹ́ tó dé nítorí pé ṣẹ́rí tẹ́yọ̀ bá wà nù pọ̀jù gbà mí ìyá mi born again lè béèrè lé bàbá ó lè béèrè lé bàbá onífá wà láìtàláì ṣe rí ẹjẹ́ àgbà pé nínú ìnira tó wà ó rí àwọn èèyàn kan ó rí wọn bí èèyàn ọ̀tá dẹ̀ ni wọn ó dẹ̀ gbà mo ti advise ìyá Mohbad kó gbọ́ kó gbà wọ́n ní ká wí fún ni kó gbọ́ òun ní iye ọmọ gidi ká fọ̀ fún ni kó gbà òun ní iye ọmọlúàbí tíya Mohbad bá gbàgbé olóore odò tó gbàgbé olóore odò tó gbàgbé olóore máa gbẹni gbogbo ẹni tá a bá ṣe lóore tí ò bá mọ̀ àwọn àgbà ní pé ká ṣe ní kàwò ká mọ̀ bóyá ó máa mọ̀ ṣùgbọ́n ìyá mi jèbùrẹ́ olùgbẹ́bẹ̀ tá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí a fi tòsì fà á mọ́ra ẹ jẹ́ àwo ọjọ́ kan ọjọ́ kan tóun náà dúró ti Ọmọ́wùmí ọmọwùmí ó dó tọmọwùmí nígbà tí bàbá ọkọ ẹ̀ tó jẹ́ ọkọ ìyá Mohbad tó pe gbogbo ayé pé kí wọ́n pa ọmọwùmí ọlọ́run ló kọ́kọ́ dìde kẹ́yìn tó dìde o ọlọ́run ló kọ́kọ́ dìde káwa tó dìde o likewise anybody tán rìn lójú ọ̀nà òtítọ́ ṣùgbọ́n nítorí pé mo fẹ́ kán mọ̀ pé àwa kì í ṣe olórí burúkú aláyé bàjẹ́ bíi titi wọn ẹ jẹ́ kó tètè tán mama sita justice for Mohbad ti tán rọ́bìlì kaaba ó ti tán mo fẹ́ ka ẹja kó tètè tán ẹ má jẹ́ àgbà bí ẹni gbàgbọ́ ọtí ìyá mi mama sita ìkọ́ kì í kéjò lẹ́sẹ̀ agara kì í dági oko ayé pé bíríkótó wọn pé bíríkótó wọn làwọn fẹ́ palẹ̀ ayé ò ní pa ìyá mi wọn ò ní sìnkú ẹ lójijì wọn ò ní kéde òkú ẹ lágbára ọba tó láyé ẹ ní fọmọ dí ẹ ní fọkọ dí iṣẹ́ ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ó ti pẹ́ tó ti ń fàwọ ọba jẹun kò fọ́ lọ́wọ́ ẹ̀ ìyá mi ó ti wà lórí ìkànnì ayé ti mọ̀ ẹ́ ayé ti ń péwu ẹ ayé ò ní péwu ẹ ní péwu aburú láṣẹ Èdùmàrè ìyá mi àparí inú yín ò ní ba tòde yín jẹ́ jèbùrẹ́ àwọn ìyá mi jèbùrẹ́ àwọn jèbùrẹ́ àwọn ìjọ tó Ọlọ́run ìdọ̀bálẹ̀ mo wà ọ̀bẹ́ ẹjọ́ tó Ọlọ́run ẹ má bínú sí mọ́ ẹjọ́. ní ìtẹ̀ mi ti lẹ́gbẹ̀ẹ́ bàbá mi ó dà mo ti gbọ́ bàbá mi. thank you so much my beautiful sister a máa sọ̀rọ̀ later a máa sọ̀rọ̀ later thank you so much eh? thank you thank you thank you ìyá mi tẹ́mi ẹ̀jọ̀ nítorí ọlọ́run gbogbo gbogbo gbogbo ibi tí ìyá Mohbad bá gbà tó fi ṣe yìí ẹ̀jọ̀ ẹ dáríjì ẹ má bínú ma ẹ̀jọ̀ ẹ má bínú ẹ bá mi dáríjì please. mama tèmi ìyá mi tèmi jọ torí Ọlọ́run kàrímọ olórí burúkú ọmọ yẹn ẹ bá mi ẹ wò ó ṣẹrẹ ọmọ kàrímọ yẹn ọmọ kàrímọ yẹn ẹ jẹ́ ká fún gbẹ ẹ jẹ́ kó tán ẹ wò tèmi fẹ́ wá sókè sísá mi fẹ́ wá sókè ta ló ta ló wà bẹ́ẹ̀ yẹ yá no no no ẹ má wọrí ẹ jẹ́ ẹ má wọrí ẹ má wọrí ẹ jẹ́ gbé sísá mi ẹ jẹ́ ká ẹ jẹ́ ká yá sí ti àṣìwájú àdìmọ́lẹ̀ ayé ti wà bẹ́ẹ̀ ayé ti wà ayé ti wà God bless you. ẹ bá mi gbé sísà mi wọlé ẹjọ́ ẹ bá mi gbé tèmi wọlé. lórí burúkú ara ẹ um, ok. ẹ fi ẹlẹ́jà rí. ọ̀gá mi ètò rẹ́kọ̀dì ẹ máa ṣe ti yín lọ́wọ́ wà bí. tèmi platform in the building ìyá mi tèmi <laughs> ọmọ jagunjagun níwájú ogun kò gbọ́dọ̀ kẹ́yìn ogun jagunjagun ló ń bọ̀ ìyá mi I clap for my sister. ẹ káàbọ̀ mà ṣàlàáfíà lẹ fine i'm fine. mi ní much is sọ than to appreciate all my mummies and daddies in the house ẹ ṣe gan ẹ kó àdúró ti ọmọ mi ẹ ṣe ẹ ṣe in fact mo dúpẹ́ adúpẹ́ àjẹ̀dúpẹ́ àwọn ọmọ wa ò ní kó sírú ẹ̀ o I don't really know how to say it but bí bá ṣe ń wo ẹ̀yìn tí mò ń rí náà ni mò ń sọ pé yes mo pa àwọn èèyàn wà kò ń ṣe nǹkan tí mo lè dá ṣe o kò jẹ́ ṣe nǹkan tí anybody wá lè dá ṣe àwa jẹ̀kọ́ là ń ja ogun ọmọ ọlọ́run ló ń jagun because ká tó wò ogun yẹn tún ti ṣe kí ni a tún ti ká kúrò ọlọ́run a tún ti ṣiṣẹ́ ìyanu tó bá yẹ pé gbogbo bá ṣe ń rò láti jọ jẹ tán bá ti carry out gbogbo nǹkan tó fẹ́ carry out nǹkan kí là bá máa sọ lé nìyẹn sí ìjọ tí láyàzì ẹ máa kọ́kọ́ wo platform wa èmi ni mo kọ́kọ́ dìpẹ́ ti wúmà yẹn because mo ní kinní kan tí bá pàdé èèyàn tí spirit mi ò bá ti báyàn yẹn ṣe kò bá ṣe nìyẹn kò sí nǹkan téèyàn yẹn lè ṣe màá máa try láti máa avoid ẹ but kí n gbá ìtìjẹ́ èèyàn kan tó yẹ pé inú wọn mọ́ gan àwọn kò séèyàn táwọn ò lè bá ṣe mo pàkíyèsí wọn sí i mo ní oh, woman yìí mo ní mi ò rò pé àwọn ní kò jẹ́ ń ṣe bẹ́ẹ̀ náà àwọn ti mọ̀ tipẹ́ mo ní òkè ẹ bá ti mọ̀ tipẹ́ kò sí wàhálà ẹ̀jẹ̀ á máa ọkọ tó dà pé mò ń sùn nulé náà ni mo gbórí lé bẹ́ẹ̀dì mo ṣe rí kọ́ yẹn nìyẹn ló bá di látọ̀dọ̀ mọ́ òun wọn ní sista tèmi ẹgbẹ́ ẹgbọ́ sẹ́yìn lè rán dókítọ̀ kan wá yìn kan wá fún mọ́mì Mohbad lábẹ́rẹ́ nílé kan wá tìtì mo fò dìde ni. ọmọ ni ọmọ mi. mo fò dìde ni ó ní ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o ìtí mò ń jẹ ni mi ì tí jẹ tán yìí o ẹ̀wọ̀n sọ fóun para wọn ò yá o òun ò bá tẹ́ mọ̀ òun mọ̀ ẹ́ ṣàbẹ̀sí mo ní ní sùúrù ṣáà ní sùúrù mo jẹ́ mo kọ́ fóònù mo pe everybody wọ́n wà lára ọ̀dọ̀ mi tó jẹ́ àwọn àgbà nǹkan báyìí ni mo gbọ́ o ta ló rán dókítà lọ́lé ìyá Mohbad. dókítà alájà máa describe ẹ̀ dáadáa. wọ́n ti ẹ̀yà ẹ̀ tí dókítà la ṣe ń pè wọ́n later ajá ajá ni death mo kàn ṣáà ń ṣe findings nìkiri bí mo ṣe já sínú ig yẹn nìyẹn mo bára já lọ rẹpẹtẹ mo ní mo kú o bí mo tún ṣe tún kàn yẹn ẹ gbà mí o orúkọ mi lajá sùn lọ rẹ́kirẹ́ki ni dókítà wọ camouflage wọ gbogbo ẹ̀ mo ní mo gbé o mo tún pariwo ẹ ṣàánú mi kìíní kan ṣé o pé woman yìí ó jẹ̀mú mi sọ́wọ́ láti gbà yẹn ó nígbà tóun sọ fún mi ó ní bẹ́ẹ̀ mi ṣe dóhun lóhun gan kìíní kan mo ní báwo mo ṣe fẹ́ dá nǹkan tí mi ò tí ò tí mi ò mọ̀ tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ pè mí tẹ́ ní ẹ dókítà kan lọ tìtì ya Mohbad mi jẹ́ wò pé bóyá ẹjọ́ sọ lọ́rọ̀ ni mi ní láti máa wá ẹ pè mí kò pẹ́ tán ni Wùmí pè mí ló ń sọ̀rọ̀ nípa dókítà fún mi láti ìgbà yẹn ṣá ó wá níjọ́ kan mo confront bí ti tẹ́jẹ̀ bá mi mute mo confront woman yìí tí èmi àti King White tájọ pè é ó jẹ́ bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ mi ó ń kà boroboro ha òun jẹ́ ti lọ bà mí jẹ́ gan-an o òun jẹ́ ti lọ sọ̀rọ̀ ń pa mi gan o òun jẹ́ sọ fún ìyá Mohbad pé a tèmi yẹn ni o àkọ́lọ́ ń dáríjì òun ó jẹ́ bẹ́ẹ̀ ó ní ìṣẹ̀dá ẹ̀ dáríjì mi ò tèmi ìjọ yẹn mo jẹ́ wípé màá let go three days after mo béèrè lọ́wọ́ pé àṣẹ blọ́ọ̀kì mi ni ẹ hàn blọ́ọ̀kì mi ká bẹ̀rẹ̀ ẹ mọ̀ mi ò ń ṣèyàn tó máa ń múyàn sí inú lọ títí báyẹn tó bá ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ká kúrò lórí ẹ̀ ká move woman yóò reply chat ibẹ̀ mo ti notice pé nǹkan burúkú tó sì fẹ́ ṣe wà nù ẹ̀ ìgbà tí wọ́n ń tú láti ìjẹta orí ń fọ mi nígbà tí mò ń gbọ́ nǹkan tó ń túlẹ̀ mi ni yéè ó ga o because mi ò mọ̀ pé kíní ìlọ fàtò tó báyìí so lọ́rọ̀ kan kí n má fa ọ̀rọ̀ gùn ẹ jọ nǹkan tí gbogbo wa bá wá justice for Mohbad ní kẹ́ ká face ká fi family yẹn lọ́rùn sílẹ̀ ẹjọ́ torí Ọlọ́run Karimo tó ń gbé ọ̀rọ̀ mọ́mí ẹ̀ síta ń sìn tó ń pariwo mọ́mí òun mọ́mí òun mọ́mí òun every time ẹ jẹ́ ká fi Karimo sílẹ̀ ọmọ òmí kọ́ ló ṣe Karimo o Karimo mọ nǹkan tó ń bi nínú lọ́pọ̀ ara títí ẹ̀ ni Fọláṣadé jáde ń sìn ó sọ pé ẹ ọmọ òmí sórí gbogbo nǹkan tó dálẹ̀ sínú fámìlì wọ́n ló jẹ́ kí fámìlì tòrò báwo ló ṣe ṣe kò tí ì jáde sọ̀rọ̀ ẹyọkan látijọ́ tọkọ ẹ̀ ti kú ọmọ òmí kò tí ì dá anybody lóhùn gbogbo nǹkan tẹ́ everybody ń sọmọ yóò bọ́ ta kò sàn kò tẹ́ anybody lóhùn ẹ̀yin lẹ́ ń sá kíjokíjo kiri ọmọ mi ò léyìn lérè mọ́mí mo èmi àti wọ́n ti jọ sọ̀rọ̀ nígbà tí táyì tí wọ́n máa ṣẹ̀ṣẹ̀ join wọn tèmi àti wọ́n máa sọ̀rọ̀ wọ́n jẹ́ sọ̀rọ̀ bí wàá pé à ah, à ah, gbogbo anybody tó bá fẹ́ wá ṣàwọn láàánú tó bá fẹ́ wá dàárín àwọn àtìyàwó ọmọ àwọn rú ọlọ́run á bá wọn bí léèrè ọlọ́run á bá wọn ṣépè yẹn jẹ́ mo ṣàmí mo gbé tó ẹ̀mí mi ìmọ̀ bọ́rọ̀ tún ṣe yí bọ́rọ̀ o because joy tó pè mí she told me ẹ jọ justice ní kí gbogbo yín fèsì o ẹ má àyàn tó bá wá tó bá fẹ́ wá dàárín èmi àti ìyàwó ọmọ mi rú nǹkan tó máa ṣẹlẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ nìyí o mo jẹ̀ ṣàmìjọ ẹ̀ mo ní ẹ ṣe mọ́ mi ẹ jọ ẹ má jẹ́ kán wá tó àárín ẹ̀yà very early ńgbà tó yẹ̀ṣẹ̀ tí woman yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní pè wọ́n wọ́n ná ní kàrímọ́ náà ló fáwọn ní nọ́mbà woman yẹn oríṣiríṣi la sí ní gbọ́ tí Bukky jẹ́ íńtánẹ́ẹ̀tì ah, òun wà nínú fámìlì yẹn íńtánẹ́ẹ̀tì òun wà nínú fámìlì yẹn mo pàtà ló lè wá jẹ́ íńtánẹ́ẹ̀tì Bukky Jesse báyìí torí ọlọ́run recently hmm. sí a gbọ́ pé màmá màmá alámàlà lọ nàìjà Bukky Jesse tún sọ lórí láìfù pé íńtánẹ́ẹ̀tì òun travel kò tí ì dé mo wá ń connect ẹ̀ mọ́ra wọn pé ẹ máa gbà mí íńtánẹ́ẹ̀tì àti wifi lè èwo ló wá ń èwo ló ń connect mọ́ra wọn báyìí torí ọlọ́run <laughs> ọba láìsí èwo lélẹ́ẹ̀ báyìí kọ́mọ̀ gbogbo kíní yẹn kàn ń fọ́ mi lórí láti jẹta tí mo ti ń gbọ́ oríṣiríṣi nǹkan tá à ń tú sílẹ̀ but um, láìpẹ́ láì jìnà ọlọ́run á túbọ̀ fi ojú àwọn àṣebí yẹn hàn lágbára ọlọ́run ọkàn mọ́ òun abalẹ̀ kò ní ọwọ́ in as much as kò ní ọwọ́ nínú okun ọkọ̀ ẹ̀ gbogbo ọwọ́ tọ́gẹ̀dẹ̀ wọn bá gbé wọ́n máa fi na ara ẹ̀ ni ẹ jọ̀ọ́ lórí mọ́mì Mohbad ẹ jọ̀ọ́ àwọn tí tèmi ti fẹ́ bá mi jàpa lórí platform because tó bá ti lọ bẹ́ẹ̀ máa ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ bọ́lẹ̀ bẹ́ẹ̀ máa tún fi gbé ta <laughs> torí ọlọ́run wọ́n kọ̀ wọ́n kọ̀ wọlé sí ìyá yẹn lára unexpectedly ni and mm. àwa gan tá à ń sọ̀rọ̀ oore la ṣe wọ́n because wọn ò bá carry out iṣẹ́ bí wọn finally ọlọ́run nìkan ló kọ̀ ràn wá lọ́wọ́ ta tètè rí gbogbo ẹ̀ báyìí. wọ́n fẹ́ lé gbogbo olóore lára ìyá yẹn àmọ́ ah, yes gbogbo ló lọ fẹ́ yes yes ọbẹ̀ ọbẹ̀ rìn ní o bẹ́ẹ̀ni mm. so ẹ jọ̀ọ́ ẹ ṣé Ọ̀túnba thank you so much ẹ jọ̀ọ́ àǹtí tó ṣe fídíò dìbọ́ǹkì yẹn i need a number mm. ẹ jọ̀ọ́ mo fẹ́ contact mo need number wọn àǹtí tí wọ́n sọ̀rọ̀ yẹn jọ̀ọ́ so that we eh, can because abiyamọ ni wọn àìlóṣe àti ìsàlẹ̀ ọmọ àbínú sí wa kọ́ńtù mm. torí tọ́lọ́run. Um, ohun fídíò tó bá ti gbé lọ báyìí ojoojúmọ́ ló máa lọ sọ fún yà tó bá lọ ṣe fídíò lọ́dọ̀ láti wọ́n máa lọ sọ fún yà Mohbad pé tèmi ni wọ́n máa sọ fún yà Mohbad pé tèmi ni ó sì hàn sọ tọ́lá náà ní ọmọ tí ń pè mí pé sísá tèmi tèmi tèmi pé bọ̀ kí n ṣáà máa calm down bọ̀ mi ò bínú sí wọn torí mo mọ̀ pé wọn understand TikTok nǹkan tó bá jẹ́ lọ sọ fún wọn làwọn náà mú dání so mi ò fi ṣèbínú mi ò fi ṣèbínú níwájú ilé àtọ́lọ́run ẹ má àti beginning mo sọ pé ẹ má gbé àwọn ìyá yìí jáde sórí social media because wọ́n máa ma drag wọ́n máa ma fi wọ́n tàfàlà ni ọ̀tọ̀ làwọn kan bínú sí mi pé ẹ̀mí ìfẹ́ kan gbé wọn jáde mi ìfẹ́ kan gbá wọn ìyá jáde kìnnìkan kìnnìkan ibẹ̀ la dé because táwọn náà bá ti enjoy nǹkan tó ń lọ lórí social media òun làwọn náà fi máa máa yọ̀ mọ́ àwọn èèyàn tí ò yẹ kán yọ̀ kò tí ẹ ṣerú mama sita pẹ̀lú gbogbo nǹkan platform tẹ́nìgò ṣe wọn kọ́tà nǹkan tí mama sita ṣe but everybody kàn ní part to take ni and it's okay wọ́n ní kárìn ká pọ̀ ká fọwọ́ wẹwọ́ òun lọ́wọ́ fi ń mọ́ ibi táwọn dìmú wọ́n ṣe dáadáa ń bẹ̀ ibi tí tẹ́mi ń ṣe tó ń ṣe ó ṣe dáadáa ń bẹ̀ ká kò fèsì nǹkan tá a bá wá kọ́lọ́hún ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ mo dúpẹ́ lọ́wọ́ everybody má jẹ́ ká bínú má jẹ́ ká bínú sí màmá ẹ jọ̀ọ́ mo fìyọ́nà ọlọ́run bá bẹ̀ wá ẹ jẹ́ ká rò ti ọjọ́ kan di ọjọ́ kan gbogbo ìtàwọn àǹtí wa àǹtí wa oníbọ́ọ̀lì tó ń sọ fada puka ṣáná sí láòdì yẹn ṣáná sí láòdì yẹn táwọn náà ṣe bí ẹni tọrọ jáde <laughs> ìgbà fáwọn ọmọ ti kí ni ọmọ amúwù mi wá bẹ òun bó ṣe wà yẹn wù mí ni problem ẹ jẹ́ kí wù mí sọ pé àǹtí mi ẹ má bínú lé ni problem mo sọ pé ṣe Karimo hmm. láyà gbogbo nǹkan tó ń ṣe èmi mọ̀ mo ń sọ pé ìfẹ́ àwọn èèyàn ní kí n má bàa sọ pé ó nífẹ̀ẹ́ wù pé kò lè nífẹ̀ẹ́ Wùmí kó fẹ́ pa Wùmí fúnra ẹ̀ máa máa bínú sí mi tí bá sọ àwọn ọ̀rọ̀ mi gbà mí bọ̀ bẹ́ẹ̀ mi ṣe máa ń rí nǹkan ó máa ń yàtọ̀ ń gbà mí pé tí Wùmí bá pe Kàrímọ́lé ní ọ̀rọ̀ ti tán I'm telling you all but o ò lè máa ṣe báyìí kọ́mọ ẹ máa kọ́mọ yẹn máa wà free láti fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó dàbí ikú lẹ́ni ó dàbí ikú lẹ́ni for no reason you should come out and be doing this rubbish tó ń ṣe yìí so tó bá sọ pé mi èmi kò fọwọ́ kò sọ mi bí àbòsí ọbọ̀ normal normal ṣì wà lórí ọwọ́ ẹ̀ kọ́mọ́ mi wà lórí ọwọ́ ẹ̀ jẹ́ ká tiẹ̀ wo nǹkan ibi tó fẹ́ ba dé gbogbo ẹ̀ ò léyìn sí nǹkan tó bá nílẹ̀ lọ túlẹ̀ àbẹ́ a fẹ́ kó lọ tú. kò ní kọ̀kan lẹ̀ wèrè ló nílẹ̀ wèrè. ẹ má sọ pé kò ní o torí àwọn yẹn tún ti ṣe mítì lé nísìn pé sọ́ọ́ni pé torí nǹkan tó fẹ́ tú fáwọn <laughs> làwa ṣe ń drag lọ tú sílẹ̀ àbẹ́ we are not begging you òun là ṣe nígbà kan mọ́ òmí bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nǹkan tó ní lọ́wọ́ yẹn a fẹ́ kó lọ gbé síta. tó torí ẹ lọ́hùn ẹ̀yin èèyàn má bínú gbogbo gbàgbó stem gbọ́ láti jẹ ọjà ó necessary o tá a síta àìní mọbi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó jẹ́ kó ju báyìí lọ èyí tó bá kù náà ọlọ́run á tún bá wa tú anybody tó bá tún gbìmọ̀ anything tó jẹ́ búburú ọlọ́run á tún bá wa tú wọn. àṣírí wọn á tú ẹni tó bá dalẹ̀ ilẹ̀ máa dà bẹ́ẹ̀ ni thank you so much. thank you thank, you, sister tony thank you thank you sister. we appreciate you. thank you. ẹ kú àtúnṣe o. a tún máa sí ilé ta apàdé ńlẹ́ńlá o ilé lágbára mọ́mí dáńsẹ́l. sá sá. ẹ bá wa bẹ gbogbo ẹ bá wa bẹ gbogbo lé ẹ bẹ gbogbo àwọn fáàn ẹni kọ́ bá wa mójú kúrò lára ìyá Mohbad ẹ jọ. bẹ́ẹ̀ ni o ṣe rí èmi personally gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara èmi náà kí n má parọ́ mo bínú sí mọ́mí Mohbad pẹ̀lú gbogbo nǹkan tá à ń gbọ́ láti bí especially pẹ̀lú pé àwọn àti mọ́mí àwọn àti mama títà torí pé gbogbo mo lè má máa sábà máa sí lórí àwọn àwọn shows wọn tán máa ń ṣe but a lot of time ló jẹ́ pé mo máa ń wo mama títà gan-an àtòrí Instagram ni mo ti kọ́kọ́ mọ mama títà tí mo lè bẹ̀rẹ̀ sí ń fọ́lò wọn so mo máa ń wò wọn dáadáa mo dẹ̀ mo dẹ̀ mọ̀ yí pé I can testify pé mọ̀ ẹ́ mama títà she's always always always rooting for mọ́mí Mohbad àti Wunmi o àti gbogbo wọn yẹn even àti jòsí gan mo ti wà lórí ṣó wọn rí tó jẹ́ pé gan wọ́n tún ń bá jòsí wá excuse ìyẹn mama sita ni mò ń sọ wọ́n tún ń fún jòsí ní excuse pé ẹ eh, bóyá báyìí ni bóyá báyìí ni bóyá báyìí ni you know she's a good um, a good leader gbà tó wá di pé mo á gbọ́ pé àwọn àti mọ́mì Mohbad ó dùn mí gan mo dẹ̀ bínú sí mọ́mì Mohbad pé ah no èyí gbọ́dọ̀ fi ojú olóore gúngi náà but at the same time ọ̀túnba ẹ̀yin náà lè ẹ̀yin náà lè kó wa jọ ní bíbáyìí lọ́dọ̀ wa ní bíbáyìí a lè kọ̀rọ̀ sí yín lẹ́nu nǹkan tí ẹ bá ti gbà tẹ bá fẹ́ gbà lọ́wọ́ wa a ń láti fi sílẹ̀ náà ni kò sí bá a ṣe fẹ́ ṣe torí bẹ́ẹ̀ náà ṣe máa ń pọ́n wa lé tẹ máa ń pọ́n gbogbo wa lé so à ń láti wà gbà sí ní lẹ́nu náà ni wọ́n fi hàn gbà fọ́gà ẹ̀yìn dẹ̀ lọ́gá wa so a ti gbà fún <laughs> a ti gbà fún yín so èmi náà báyìí mo wá bá mo bá um, mọ́mí Mohbad mo bá wọn bẹ̀bẹ̀ mama sita ẹ jọ̀ọ́ mà ẹ má bínú ẹ má bínú gbogbo akitiyan yín là ń rí ẹ lè má máa rí mi lórí ní lọ́dọ̀ yìí tẹ́ bá ń ṣe live but mo máa ń rí àwọn shows tẹ́ máa ń ṣe mo dẹ̀ mọ̀ pé èèyàn tí ò kì í fẹ́ kí nǹkan bàjẹ́ ni ẹ̀yin àti abiyamọ ẹ̀yin àti abiyamọ ni mo fi sí the same category bá abiyamọ náà ṣe máa ń ṣe nìyẹn abiyamọ ò kì í fẹ́ kí ìjà ṣẹlẹ̀ so mo rí i pé ẹ̀ kì í ṣe oníwàhálà ẹ̀ ń ṣe ìyẹn tí tó tó tó láìkì kan máa gang up against èèyàn mo mo èmi ti látọ̀ọ̀kan tí mo ti máa ń rí yín mo ti notice nìyẹn nínú yín nǹkan tó dẹ̀ jẹ́ kémi náà fẹ́ ṣígun fún mọ́mí Mohbad ni pé ẹ ṣe ẹ gbádùn <laughs> but um, like I said a máa fi gbogbo ẹ̀ sílẹ̀ náà ni ẹ má bínú gbogbo nǹkan tó wù tí mọ́mí Mohbad bá ti ṣe ọjọ́ mà ẹ má bínú. ṣé mọ́mí dáńtẹ̀ gọ́ọ̀pẹ̀sì èmi máa ti fílẹ̀ fún gbogbo yín gbà. ẹ ṣe mọ̀ pé ṣe mọ̀ pé nǹkan tó wà nílẹ̀ nǹkan tẹ́ ẹ ti ṣe gbogbo ẹ̀yin host ẹ̀yin títa tẹ́mì ọ̀túnba even king white gan gbogbo nǹkan tí gbogbo yín ti gbogbo ẹ̀ là ń rí náà ẹ máa ń sọ ṣé èmi irú àwa wà tó jẹ́ pé mi ì lè di host láéláé kò sí bí mo ṣe fẹ́ ṣe mi ì lè di host kí mo fẹ́ sọ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu báà mo ṣe fẹ́ sọ bó mo ti fẹ́ bẹ̀rẹ̀ ṣé màá kọ́kọ́ kí wọn pé ẹ káàsán ni àbí màá ní ẹ kú báà mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ kò sí nínú calling ti tèmi ṣé wàá rẹ̀yìn tẹ́ ọlọ́run bá fi fún tó dẹ̀ ń rọ̀ yín lọ́rùn láti máa ṣe yẹn mi máa ń like láti appreciate pé ah nǹkan tẹ̀ ń ṣe yìí ìná pé nǹkan dáadáa kò lè ṣe èyí tẹ̀dẹ̀ gbéra yín sílẹ̀ tẹ̀ fi gbogbo nǹkan tó yẹ kẹ́ ṣe sílẹ̀ tẹ̀dẹ̀ ń ṣe we so much appreciate you so sísá tèmi náà sísá tèmi ok àwọn tí ó dà kan ti drop but anyway um, a kí a kí wọn náà a kí wọn pé wọn gbogbo eh, ọ̀rọ̀ tí wọ́n sọ and of course sister Temi you know she has been known pé àwọn náà strong girl supporter mission tagbe dání náà ni wọ́n so um, èmi dẹ̀ fẹ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn náà pé wọ́n ṣe gbogbo àwọn host wa tí wọ́n sì rí nǹkan tí mi kàn fẹ́ encourage wa sí ni pé ká ṣe ra wa lóṣùṣọ̀ wọ̀ ká ṣe because àwọn tọ̀hún ẹ mọ̀ pé nǹkan tó ti ń wá náà lélẹ́yìí kí gbogbo wa máa jà kí gbogbo wa máa jà àwọn dẹ̀ ti wá àwọn àwọn òde wa wà mọ̀ pé nǹkan tá ọwọ́ ọlọ́run àwọn òde òtítọ́ ọdún làwọn dẹ̀ fi ń ṣe gbogbo àwọn tí wọn dẹ̀ fòtítọ́ ọdún ṣe yìí náà bó ṣe bóun náà lọ́lọ́run títí tí wọn láṣìírí báyìí sí nǹkan tí ọkàn kan ṣe dáa nìyẹn kí wọn máa lo ọkàn kan fún gbogbo nǹkan tí wọn bá ń ṣe ẹ wo bọ́ọ̀lù ń ṣe tí wọn láṣìírí gbogbo wọn wọn dẹ̀ wá kóra wọn jọ wọn gbogbo àwọn àwọn tó fẹ́ dìtẹ̀ Wùmí yẹn ojú kan náà ni gbogbo wọn lọ ni gbogbo wọn rọ́ sí ẹ wá wo bá ṣèlú wọn àṣetí ẹ wo bá àṣírí ṣe tó àtọ̀gá àtọmọṣẹ́ ẹ wo bí àṣírí everybody ṣe wá ń tú ṣùgbọ́n ìwọ ló sọ pé ìwọ ló sọ pé ìwọ ló sọ pé iná wá ń bá kiri tó inú mi dẹ̀ dùn pé alif ọlọ́run ti fojú àṣebù hàn ṣé wàá rà wá tó ṣẹ́kù ìta ṣe ríra wa ẹ jẹ́ kí aṣèwọ́ra wa lóṣùṣọ́ àtàwọn host wa o àti àwa tá a jẹ́ panelist àtàwa àwọn commenters everybody gbogbo followers pátápátá and fún àtàwọn silent watchers gan because àwọn kan ti wà tó jẹ́ pé wọn ò ní comment wọn ò dẹ̀ ní gòkè ṣùgbọ́n wọn máa máa wà ń bẹ̀ fún máa máa ṣọ́ ṣọ́ gbogbo nǹkan tá à ń ṣe ni I just wanna appreciate everybody because gbogbo nǹkan tá à ń ṣe kò sẹ́ni tó sanwó fún wa ìfẹ́ náà lẹ́ everybody ní oníkálukú ló ní reason ẹ̀ ọjọ́ tá mẹ́rin tí mò ń ṣépè fún Kàrímọ́ mò ń sunkún nítorí pé Kàrímọ́ ò mọyì nǹkan tó ń ní èmi ìbá níyà kan tí mo tẹ̀ tí màá tẹ̀ máa rí yọ̀ sí lọ́rùn but Kàrímọ́ níyà ó lábúrò mi ò lábúrò mi ò níyà ìyẹn ó jẹ́ kó dùn mí gan fún Kàrímọ́ pé ṣé èèyàn lélẹ̀ ìyẹn àbẹ̀rọ̀ kò but um, àbọ̀ wa bá lọ̀rọ̀ ti Kàrímọ́ èmi kàn fẹ́ mo kàn fẹ́ bẹ gbogbo wa pé ẹ má bínú èyí tó bá ní àwọn tó jẹ́ pé àwọn náà ti wọ́n ti ní máìlì bíi ti tèmi pé bóyá wọ́n ti ní fún mọ́mí Mohbad ẹ má bínú iṣu ẹni ló ń fọwọ́ ẹni ń bepo ọ̀gá òde lè kọ́lé kọ́gà tún ìná kò dá kọ́gà tún wá kọ́lé kó tún wá fọwọ́ rẹ̀ tún ká ọ̀tún bẹ́ẹ̀ máa rẹ́rìn òbóyè ẹ̀ bó ti mọ òwe o bẹ́ẹ̀ ni kẹ́ jókòó sí. ẹ̀gà ẹ̀gà ẹ̀gà ẹ̀gà ẹ̀gà. ṣé ẹ̀gà ni òkè <laughs> mo ṣàmọ̀ pa máa padà bẹ̀rẹ̀ Yorùbá class ní ìjọ́ kan. bẹ́ẹ̀ o. pẹ̀lú gbogbo akitiyan tí everybody ti put into all this tí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ báyìí mo ṣì wà lẹ́nu iṣẹ́ but èèyàn mo máa fi earpiece sétí èèyàn máa máa fi ọwọ́ kan máa ṣe tọ̀dọ̀ tẹ̀ á tún máa fọwọ́ kan ṣe ti tiwọn òun ló ṣe dùn wá ńgbà tí wọ́n sọ pé wọ́n pé àsọ̀rọ̀ kan níbi ìbàdàn kan wá ń gbé káàkiri ó dùn wá because of wípé kò ń ṣe pé bóyá àní iṣẹ́ ta fún máa jókòó kalẹ̀ sí bíbà ìgbà míì gan ọ̀túnba gan máa ń sùn máa ń sùn lọ ni tọ́ máa kó ẹsẹ̀ sẹ́nu búkì gbèsè tọ́ máa ti sùn lọ́ntì wọn àwa máa wà ń bí bàbá àwa á sọ̀rọ̀ so everybody ló ní nǹkan tó ń ṣe tá a máa wà níbi tá a máa máa nípa tí defense náà dẹ̀ ni a máa defend defend defend defend bá ṣe defend defend. notepad mi wà lẹ́gbẹ̀ẹ́ mi o. <laughs> bá ṣe defend mọ́mí Mohbad bẹ́ẹ̀ náà la máa defend eh, Wùmí la máa defend Liam.